ẹ̀yin èèyàn lé àdúrà ń gbà o agbára kì í gbà àdúrà ni ó ń gbà ẹ̀yin èèyàn lé gist tí mò ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí hmm, tó dẹ̀ jẹ́ pé ó rí lì jẹ́ ìyanu fún mi ò pé wọ́n ní Mariam ti pariwo fún kábíyèsí wípé òun ti jáwọ́ lọ́rọ̀ Queen Naomi ipò òun ti rí i pé kábíyèsí ò lè fi Queen Naomi sílẹ̀ o àfi tó máa ń ṣera òun wọ́n ní ó ti ó lóun ti support kun eh, kábíyèsí nǹkan tó bá fẹ́ ṣe kán ṣe o ẹ̀yin èèyàn legist tèmi nìyẹn o if today is today is your first time on my channel please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. To my old subscribers, I say thank you, God Almighty will bless you. Okay, okay, Lola, yín Lola, máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín ni ò máa ṣọ́lá. Mo dúpẹ́ lọ́wọ́ support yín, love yín towards my video. Ọlọ́run Elédùmarè do bá mi ṣàánú fún gbogbo yín. Èmi o, Yorùbá ni mo máa ń sọ lórí channel. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ celebrity gist and royal gist. Ẹ̀yin èèyàn ọlé, e share, like, and subscribe o a gbọ́ bá a ṣe gbọ́ allegedly wọ́n ní mariam wá wólẹ̀ níwájú kábíyèsí wípé kí kábíyèsí dáríjì òun o gbogbo nǹkan tóun ti ṣe o òun ti jáwọ́ lọ́rọ̀ Queen Naomi òun ti gbà kí Queen Naomi máa bọ̀ ń pálàsì o òun á move lọ sí ibi tí kábíyèsí bá fi òun sí ẹ̀yìn èèyàn ilé pé good news ni good good news ni news yìí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ ká jọ gbọ́ gist tán ó ní gbogbo ìgbà tó ń ṣe é pé kó ń wá wàhálà àti ìdààmú fún olódì òun ó ní òun ò rí ṣe o ó ní sòun ti jáwọ́ nínú gbogbo àpọ́ntí ọ̀yọ́ òun ti gbómi lákaná ipe gbogbo nǹkan tóun ń ṣe bóun ṣe ń sáré kiri ipò rí òun ló ń dà lé o ó ní sò ní ìsìn òun ti fi Queen Naomi sílẹ̀ pẹ̀lú kábíyèsí wípé kí kábíyèsí àti Queen Naomi kọ́ máa bá ìfẹ́ wọn kọ́ máa bá a lọ ẹ̀yìn èèyàn lé àbẹ́ ẹ̀ máa gbọ́ hmm. wọ́n ní ibikíbi tí kábíyèsí bá fẹ́ kó ń wà òun á wà ń bẹ̀ o ipe kí kábíyèsí mú Queen Naomi padà wá sínú palace o alágbára ni ọlọ́run ẹ̀yìn èèyàn alágbára ni ọlọ́run alágbára ni ọba mi alágbára ni kábíyèsí mi aláṣẹ láyé aláṣẹ lọ́run kò sí nǹkan tí ò lè ṣe ẹ mọ̀ pé Queen Naomi sọ nínú ministration wọn wípé nǹkan tí a bá fẹ́ ká béèrè ní ọwọ́ Ọlọ́run wọn ní ó máa ṣe ẹ tí ì rí kò má tí ì pé ọ̀sẹ̀ kan tí Queen Naomi ṣe ministration yìí tí Mariam tó yí ọkàn ẹ̀ padà tó yí ọkàn ẹ̀ padà pé òun ti jáwọ́ ẹ̀yin èèyàn lé miracle lèyí jẹ́ fún mi o ṣe mọ̀ pé gist tí mo sọ fún yín ní last week mo sọ pé um, Dr. Elizabeth ní Queen Naomi ti borí àwọn ọ̀tá wọn ipò ti win ara ẹ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsinyìí o wọ́n ní gbogbo àwọn ayaba gbogbo ló ti sọ̀pọ́ọ̀tì Queen Naomi o ipe kí kábíyèsí mú ìfẹ́ wọn wá sí palace o ibi tí kábíyèsí bá fẹ́ ra lé sáwọn sí kan ra lé fáwọn síbẹ̀ páwọn ti gbà wọ́n ti yọ̀ǹda ẹ rí i pé alágbára lọ́lọ́run àwọn èèyàn tún wá jáde o wọ́n sọ̀rọ̀ o wọ́n ní kí Queen Naomi wá kí àfọ o wípé Mariam lè ní plan tó fẹ́ ṣe o ó dẹ̀ lè má jẹ́ plan tó dáa àwọn kan náà tún jáde wọ́n ní ẹ wọ́n ní Mariam wọ́n ní bó ṣe máa ń ṣe nìyí o pé ó kàn fẹ́ gbọ́ nǹkan tí kábíyèsí máa sọ ni o pé bóyá ó tún ní oògùn tó fẹ́ lọ ṣe níbì kan ni o pé kíkun Naomi máa tú ara sílẹ̀ o ẹ wo ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká gbàgbé gbogbo yẹn ṣé rí Ọlọ́run ó ju àwọn èèyàn lọ ṣé rí lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run ṣiṣẹ́ lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run ṣe iṣẹ́ lọ́wọ́ ò dẹ̀ ti parí iṣẹ́ ẹni pọ́ kẹ́nikẹ́ni tó bá gbé ọwọ́ kọ́wọ́ lórí ọ̀rọ̀ Queen Naomi orí ara wọn náà máa gbélé o orí ara wọn náà máa gbélé o so ẹ jẹ́ ká ní positive mind towards this matter ṣó ti yé yín. wọ́n ní Ashley gan-an wọ́n ló tún ti ń support Queen Naomi òun pé kí Queen Naomi padà wá sínú palace o kí kábíyèsí ralé fáwọn níbi tó bá fẹ́ ralé sí fún wọn. wọ́n ti rí i ipe àwọn èèyàn dìde sí Queen ọ̀rọ̀ Queen Naomi gbogbo àwọn aráalé Ifẹ̀ náà support Queen Naomi even gan àwọn sisters Queen eh, kábíyèsí gbogbo ọ̀nà ti dìde sọ̀rọ̀ kábíyèsí tó ti support Queen Naomi so wọn ò ní choice mọ́ ju pé kí wọ́n gba kámú lọ. so wọ́n ní pé lọ́wọ́lọ́wọ́ báyìí pé gbogbo wọn wọn support kábíyèsí wọ́n ní nǹkan tí wọ́n dẹ̀ fi ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ti rí pé wọn ò rí ẹ̀rín kankan ní ojú kábíyèsí mọ́ wípé wọn ò fáìn ẹ̀ yìí zì wípé kábíyèsí ò bá wọn ṣeré rárá wọn ò bá wọn rẹ́rìn rárá wọn pa wọn tì sẹ́gbẹ̀ẹ́ kan ni bí omi adágún wọn nítorí ẹ̀ ò ní pé gbogbo wọn fi comeback o tó ń bẹ kábíyèsí pé àwọn ti support kábíyèsí pé kí kábíyèsí mú ìyàwó wọn padà wá sí palace so gist tá a gbọ́ ni ta ni ká mú wá fún yín ẹ̀yin wọ́n ní mariam tún la inú ẹ̀ o wọ́n ló sọ pé òun mọ̀ pé àwọn èèyàn ni wọ́n mislead òun pé òun ò dẹ̀ ní listen sí gbogbo àwọn tó mislead òun mọ́ pé wọ́n ní kó máa jà fún Oyèyélúwà wọ́n ní kó máa jà ipe kékeré Naomi má padà wá sínú palace ó lóun dẹ̀ ti mọ̀ pé gbogbo nǹkan ti bàjẹ́ gbogbo nǹkan ti dàrú hmm. ẹ̀yin èèyàn ilé àbẹ́ máa gbọ́ ṣe rí ọ̀rọ̀ mariam yìí ó lágbára o àwọn èèyàn wo ló ń advise ẹ pé kó o sọ fún àráyé ipe kíkun Naomi má padà wá sínú palace mu àwọn èèyàn wo ló ń advice ẹ̀ àwọn tó ń advice ẹ̀ fẹ́ báyé ẹ̀ jẹ́ ni àwọn tó ń advice ẹ̀ wọ́n fẹ́ kó lọ́kọ ni because ọba ní kábíyèsí ibi tó bá wù wọ́n náà lè fẹ́ ẹ sí kò sí nǹkan tó lè ṣe ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí tún lágbára wọ́n ní gbogbo àwọn tó mú wá torí àwọn aráalé wọn wọ́n mú wá wọ́n ní wọ́n ní àwọn ò ní dá sí ọ̀rọ̀ ẹ̀ mọ́ o tó bá tún ṣe nǹkan lẹ́yìn èyí táwọn ti mú wáyé wọ́n ní àwọn ò ní dá sí ọ̀rọ̀ ẹ̀ mọ́ wọ́n ní so nǹkan tí kábíyèsí bá sọ òun ni kò ṣe tí kábíyèsí bá ní kó lọ kẹ́rù ẹ̀ kó lọ kẹ́rù ẹ̀ ibi tí kábíyèsí bá ra lé sí fún sí ibẹ̀ ni kó wà ibẹ̀ ni kó dúró sí ibẹ̀ ni kó lọ pé ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí táwọn mú wáyé àwọn ò tún ní dá sí ọ̀rọ̀ ẹ̀ mọ́ láéláé wọ́n ní àwọn tó mú wáyé wá ń sọ fún yín pé tí kábíyèsí ọba ni wọ́n tó bá decide láti mú ìyàwó àwọn àtọmọ wọn padà wá sí palace pé kò sí nǹkan tó kan Mariam ipe nǹkan tó yẹ kí Mariam ṣe ni pé kó support ọkọ ẹ̀ ipe kì í ṣe pé kó wá máa lọ ba orúkọ ọkọ ẹ̀ jẹ́ níta kó máa play àwọn blogger kan máa borúkọ ọkọ ẹ̀ jẹ́ which is nǹkan tó ń ṣe nìyẹn pé kán máa borúkọ Naomi àti kábíyèsí jẹ́ ṣùgbọ́n wọ́n ní ó ní òun sọ́rí pé kí kábíyèsí forgive òun òun ti realize gbogbo wàhálà òun ti realize gbogbo ìdààmú òun ti realize gbogbo gbogbo wàhálà tó ń ṣe tó kàn ń náwó tó ń ṣoògùn kiri o kò waste gbogbo owó ẹni because oògùn tó ṣe kò ṣiṣẹ́ oògùn tó ṣe orí ẹ̀ ló ń dàlẹ̀ wọ́n ló ṣàbẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ so Nǹkan ta gbọ́ nìyẹn ò ẹ̀yin èèyàn lé. Wọ́n ní àwọn ẹ̀gbọ́n ẹ̀ àti màmá ẹ̀ náà wọ́n ná bẹ̀bẹ̀ o, wọ́n bẹ kábíyèsí pé kí kábíyèsí dáríjì o, wípé ó ti realize gbogbo mistake ẹ o, wípé kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o, wípé ibi tí kábíyèsí bá fẹ́ kó dúró sí, á dúró síbẹ̀ o, wípé ó ti support kí Queen Naomi padà wá sínú palace o. Nǹkan ta gbọ́ nìyẹn o, ẹ̀yin èèyàn lé. Bí mo ṣe sọ fún yín, alleged ni o. Mi ò bá kábíyèsí gbé palace o. Ǹkan tí mo gbọ́ ni mo ní kí n wá sọ fún ẹ̀yin èèyàn o so gist tá gbọ́ nìyẹn o wọ́n ní kábíyèsí dẹ̀ dáríjì wọ́n ní kábíyèsí dẹ̀ dì lọ́wọ́ mú so wọ́n dẹ̀ ní pé wọ́n ń pe Queen Naomi kan wà very careful o torí èyàn lè trust anybody láyé èyàn èyàn so gist tèmi nìyẹn ọlọ́run á ran gbogbo yín lọ́wọ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ subscribe sí channel mi o God will bless you ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o òkè òkè lọ́lá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé èmi ọmọ yín ni o. mashallah god bless you share this video like and subscribe